ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú orin tó táyé ń fẹ́ táyé ń wò òun náà lẹ ti ń gbọ́ wa òun lẹ ti ń wò wá iléeṣẹ́ Huda TV Huda TV náà ni ẹ ti ń gbọ́ wa lónìí lónìí a wà ní ìlú olùwà ní ìbẹ̀jù lẹ́kì ìlú olùwà táwọn láwà ẹ wo bí ìbẹ̀jù lẹ́kì àti ìlú olùwà ṣe tóbi tó àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn tó bá ralẹ̀ níbẹ̀ wọ́n ń dúpẹ́ torí tó bá ralẹ̀ kan kó tó pẹ́ kó tó yá wàá tún ralẹ̀ méjì kọ̀dẹ̀ kí n ta ilẹ̀ kan fún èèyàn méjì tó bá ralẹ̀ bíbà lónìí tó bá máa di ọjọ́ tó túnbọ̀ wàá tún ralẹ̀ dáadáa torí ilẹ̀ alálùbáríkà ni wọ́n ń ta afẹ́ fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú baálẹ̀ wọn ní ìlú Olùwà ń bíbà high chief Alhaji Rasulullah Adéwálé olù olùwà àti àwọn olóyè wọn méjì mẹ́ta fẹ́ fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò bí ìlú olùwà ṣe jẹ́ àti ibi tó ti bẹ̀rẹ̀ àti bó ṣe dé bíbà yìí lónìí àtàwọn aráàlú ẹ máa bá mi kà lọ ẹ jẹ́ àlọ́. láti ṣe fọ̀ọ́sọ́lù láì adéwálé baálé olùwà mo kí gbogbo ẹ̀yin èèyàn mi nílé lóko ní agbègbè lẹ́kí ní ìpínlẹ̀ èkó àti káàkiri gbogbo àgbáláyé mo kí gbogbo yín pé ẹ̀kọ́ àsùn kò déédéé wọ̀ yìí. ọmọ ìlú olùwà ni mí ní ìlú ìwérékùn ní agbègbè lẹ́kí. ọmọ olùwà àjáyè ọmọ jagun àṣọ bìtìbìtì ìdánìkàndé àgùntàn ọmọ tó ṣe pàṣẹsẹ ó lóun tí ì ṣèṣe olùwà wọn gẹrẹgẹrẹ ó dà wọn odò ọmọ à ń lébọ̀ lẹ́yìn jagunlabi ńlára ọmọ igi sàlárì bàbá aṣọ. ẹ̀yà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gẹ́gẹ́ bí ìtànká náà gbọ́ lẹ́nu àwọn bàbá wa Olùwáyí jẹ́ ìlú tí ó jẹ́ pé àwọn bàbá wa ni wọ́n ti dó ní ìgbà ìwáṣẹ̀ gbogbo wa náà a wá ni àti ibi kan lóníkálukú ti wá so a wà a nígbà tá a wá adébẹ̀jù bàbá tó bí bàbá wa tó ṣe ìlú Olùwáyí dó jagun Ọ̀ṣun náà pé pa Ọ̀ṣun ní orúkọ ẹ̀ òun ló tẹ̀lé ijó akọjú ọdẹ ni so gbótarìgì nínú àwọn ọlọ́dẹ ni so nígbà tí wọ́n kúrò níbẹ̀ jù wọ́n gba ẹsẹ̀ ìtẹ̀kùn wọ́n gbà wá ìtàn yẹn pọ̀ pọ̀ ẹ bàbá tá à ń sọ̀rọ̀ ipa ọ̀ṣun ní ìjagun yìí òun ló tẹ Olúwa dúró so ìgbà tó ń bọ̀ ó débẹ̀ jù ó débẹ̀ jù àgbè ó bá àwọn ọba ṣe ń bẹ̀ ó wà pẹ̀lú àwọn ọba ó jẹ́ akíkanjú dáadáa tó yẹ pé gbogbo ibi tí àwọn bàbá ti ń lọ ó máa ń dúró pọ́nbélé sí ẹ̀yìn àwọn ọba ní gbogbo ìjáde tó bá fẹ́ jáde ní ìgbèríko káàkiri ọjà kíkanjú èèyàn wọ́n dẹ̀ fẹ́ràn èèyàn wọ́n pé èèyàn mọ́ra àwọn èèyàn náà fẹ́ràn wọn so nígbà tí ó yá ọba tó jẹ nígbà yẹn ló Ògúnfáyọ̀ là ń pè ọba yẹn so ọba yẹn fẹ́ kúrò ní Ìbẹ̀jú láti wá sí Àwọ̀fin wọ́n gba ẹsẹ̀ tẹ́kù wọ́n gbabẹ̀ wá so wọ́n wá wá sí àwọ̀fin yẹn òun náà wá bá wọn wá sí àwọ̀fin lẹ́yìn tó bá wọn wá sí àwọ̀fin yẹn gbogbo wọn jókòó wọn tẹ̀lé sáwọ̀fin pẹ̀lú ọba ògúnfáyọ̀ yẹn wọ́n jọ wà ńbẹ̀ òun wá òun náà gẹ́gẹ́ bí ọdẹ ó máa ń ṣọdẹ káàkiri ni ó ṣọdẹ káàkiri ó lọ ń bọ̀ á ti padà síbẹ̀ lẹ́tà wá kúrò láàrin wọn ó wá kúrò ní àwọ̀fin yẹn ó fi bí bàtà ẹsẹ̀ mẹ́rin márùn-ún ó lọ tẹ̀dó sí ìwérékù ó dúró ní ìwérékù yẹn wọ́n ń ṣọdẹ ó ń ṣọdẹ ó tún ń ṣọdẹ káàkiri títí títí títí títí títí títí ẹ̀ ó bímọ níbẹ̀ ló ti fẹ́ yàwó ló ti bímọ ọmọ mẹ́rin ló bí àkọ́kọ́ ẹ̀ bí ni ni ó jẹ́ Akínsẹ́yìndé Akínsẹ́yìndé ni àkọ́bí ẹ̀ lọ́kùnrin lẹ́yìn náà ló bí Músàrí lẹ́yìn tó bí musa rí yẹn ó wá bí àwọn ìbejì méjì ní ayé ìjọ òun bí a ṣe gbọ́ ìtàn yìí wọ́n ní ẹni tó bá bí táyé àti kan yìí tó bá bí ọmọ méjì papọ̀ wọn ò ń gbà kí wọ́n dúró sí ìlú wọn fẹ́ àìsàn ayédà kí wọ́n pa ẹ̀ nínú ọmọ yẹn ó pọ̀ ẹ̀ ọ̀rọ̀ yẹn wá jẹyọ láàrin ọkọ àtìyàwó òun àtìyàwó ẹ̀ wọ́n wá jọ ń rùn pé ìlú làwọn fẹ́ ṣe ká ní àwọn máa gbà kí wọ́n pa nínú àwọn méjèèjì so ọkùnrin ní òun olùgbà kọ́wọ́ pa èyí tó jọkùnrin èyí tó jóbìnrin nínú wọn náà ìyàwó oní ìtójóbìnrin òun ò lè gbà ọ̀pá àwọn méjì ó wá jẹ́ ágúmẹ́ǹtì láàrin wọn bí wọ́n ṣe pé di òwújọ́ kan nìyẹn wọ́n ṣe palẹ̀ ẹrù ọmọ nìyẹn wọ́n ṣe kúrò ní ìlú ìrẹ́pẹ̀ yẹn pẹ̀lú ọmọ yẹn wọ́n á gbé ọmọ yẹn wọ́n gbé ọmọ wọn yẹn wọ́n gbé sá lọ wọ́n fẹsẹ̀ wọ́n gba etí òkun ní etí òkun yẹn wọ́n rìn lọ wọ́n rìn lọ wọ́n rìn lọ wọ́n rìn lọ nígbà tó wọ́n rìn tọ́ rí pé àwọn ti rìn far away sí gbèdékun wọ́n wá yà wọ́n kúrò létí òkun yẹn wọ́n wá yà sí òkè wọ́n bọ́ sí inú igbó gẹ́gẹ́ bí bàbá ṣe jẹ́ ọdẹ ẹ̀rù ọba ó bọ́ sínú igbó so ó la inú igbó yẹn láti etí òkun yẹn ó la ọ̀nà yẹn ó la wọ inú igbó yẹn lọ ó wá lọ kọ́ abà síbẹ̀ ó wá wà mbẹ àti ọmọ àti ìyàwó ó wá tẹ̀dó síbẹ̀ ìgbà tí bàbá yẹn náà wá tẹ̀dó síbẹ̀ ó wá tún níbẹ̀ náà a tún padà àwọn ẹbí ẹ̀ wọ́n wá ń wéré kun so a tún padà lọ sí wéré kun ó wá ń lọ ó ń bọ̀ ó ń lọ ó ń bọ̀ tó fi di pé nínú àwọn ọ̀rẹ́ wọn tẹ̀lé wa wọn wá wọn wá ń gbé ní ibẹ̀ yẹn so nígbà tí bàbá yẹn padà sí wéré kun wọn wá ń bi pé ah, bàbá ń bọ̀ ló ń gbé láti fi jẹ́ mẹ́ta àrí ẹ̀ ah, bàbá yẹn wá ń ṣàlàyé fún wọn pé ah, tí ẹ bá ti ń bọ̀ wá fẹnu ṣàlàyé fẹ nígbà yẹn kẹ̀dẹ̀ ni àwọn igi ńláńláńlá wọ́n máa fi ń júwe so pé igi yẹn ó ṣe kọ̀ǹgọ̀ báyìí sí inú olókun pé igi yẹn ẹ bá ti ń wò báyìí ó ṣe ó ṣe ó ṣọwọ́ kọ̀ǹgọ̀ bí ó ṣe ṣọwọ́ yìí bẹ́ẹ̀ ni igi yẹn ṣe ṣe kọ̀ǹgọ̀ tó nà sí ọ̀nà etí olókun so táwọn èèyàn bá ti wá ń rìn bọ̀ láti eh, ìwérékun pé wọ́n ń wá bàbá bọ̀ igi yẹn lọ́mọ máa tírèsì bọ̀ lọ́mọ máa tírèsì bọ̀ títí títí títí tó máa fi gun tó máa fi dé ọ̀dọ̀ bàbá so wọ́n wá sọ ibẹ̀ yẹn ní mùsíríkọ̀gọ́ mùsíríkọ̀gọ́ so wọ́n wá sọ ibi tí wọ́n ń gbé yẹn wọ́n wá sọ ní mùsíríkọ̀gọ́ àwọn ibẹ̀ náà wọ́n wá tẹ̀lé olúwa níbi tí ó tó wá di ìlú ó tó wá di ìlú yẹn gẹ́gẹ́ bí a ṣe sọ síwájú pé bàbá ọdẹ ńlá yẹn so wọ́n tún tẹ̀síwájú wọ́n tẹ̀síwájú so omi ó wà láàrin méjì báyìí so wọ́n wá cross omi yẹn láti Mùṣídọ̀dọ̀ yẹn omi kan wà nbẹ yẹra la máa ń pè bẹ́ẹ̀ yẹn wọ́n wá cross omi yẹn wọ́n wá wá sí òkè níbí so wọ́n tún wọ́n wá ṣoko níbí wọ́n máa lọ sí Mùṣídọ̀dọ̀ wọ́n wá máa ṣoko níbí wọ́n máa lọ sí Mùṣídọ̀dọ̀ yẹn so wọ́n dẹ̀ ti di pé ọmọ wọn ti ń dàgbà wọ́n ti ń fẹ́ yàwó wọ́n ti ń pọ̀ sí wọ́n ti ń di big family so wọ́n tó wá mú bíi náà wọ́n wá tẹ̀lé ìjó so tó ibi yìí wọ́n á máa wà níbi títí títí títí wọ́n á ṣiṣẹ́ láti ìgbà ọdún lọ́ máa ń lọ sí lùsìrí gọ̀gàn láti lọ sí yíyá nígbà léyà ibi ìwà jẹ́ òkú ńgbà yẹn so ìgbà tó wá di àsìkò pé ọ̀làjú ti ń dé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ èrò náà tuntun ti wá pọ̀ níbí àwọn èèyàn ti ń wá wọ́n ti wá ń ṣoko wọ́n ti ń bá bàbá gbé wọ́n ti ń wá lóríṣiríṣi wọ́n ti ń bá wọn gbé wọ́n ti ń ṣoko pẹ̀lú wọn so ibi náà wá bẹ̀rẹ̀ sí ní gbòòrò ó ń gbòòrò ó ń gbòòrò ó ń di ìlú èmi ní balẹ̀ lẹ́ẹ̀kejì tó máa jẹ́ ń bí so bí ibi ìṣe di ìlú nìyẹn lásìkò tèmi náà dẹ̀ débi inú mi dùn pé kò ń ṣe bí ń ṣe bá ìlú yìí kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe wà lẹ́nu kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe wà lẹ́nu ìlú ti gbòòrò ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò wọn ti gẹ́gẹ́ bí ìtàn wa ṣe jẹ́ pé àwa náà gba èèyàn mọ́ra láti ìpìlẹ̀ ọ̀rọ̀ wa àwọn bàbá wa gba àlejò mọ́ra àìní náà tí mo jẹ bálẹ̀ lẹ́nu mo gba àlejò mọ́ra gbígbọ́n àlejò tó dẹ̀ wà lọ́dọ̀ mi ń bí èyí tó rówó tó ralẹ̀ èyí tó wá rẹ́ǹtì ilé gbogbo wọn ti di onílé lórí èrò ti pọ̀ yanturu nílùú ó jẹ́ kí ọkàn tèmi náà kó ó balẹ̀ so gbogbo àyíká yìí tá a wọ yìí àwa ni ọlọ́run jogún ilẹ̀ fún àwa ọmọlúwa ọlọ́run jogún ilẹ̀ fún. adúpẹ́ ní ọwọ́ ọlọ́run láti march twenty seven two thousand and seventeen ni mo ti di baálẹ̀ ìlú. kọ́ ń bẹ̀ ni pé ojú ọ̀nà yẹn ojú ọ̀nà àti ìwọ̀lú wọ́n ti ṣe ojú ọ̀nà yẹn kẹ́mi tó dé ṣùgbọ́n ó ti dí ìdọ̀tí wà mẹ́ẹ̀ mo tún gbogbo ẹ̀ ṣe kaná tí ìjọba là kí omi lè máa lọ kó máa bọ̀ gbogbo ẹ̀ ti dí fún ara mi pẹ̀lú àwọn ìjòyè mi la kó owó jọ la gba oní katapila la ó kù kaná yẹn tí a fi ní àǹfààní tó mi ń sàn gerege gbogbo àárín ìlú gbogbo àwọn ibi tí ó pọ̀ ti wà with the support of my CDA a ṣe gbogbo ẹ̀ kárí torí mo ní CDA náà nù tó rẹ́gísítà ní under local government and state government so tí a jọ ń tún gbogbo ìlú láìka ṣe ní gbogbo tó bá kù sí àánú ṣe ọlọ́run dẹ́rùn náà wà lọ́wọ́. àjọṣepọ̀ wa ó dánmọ́rán nítorí pé kò sí nǹkan tí ìjọba fẹ́ gbà lọ́wọ́ wa àbí tó ń fẹ́ látọ̀dọ̀ wa táwa náà ṣe tíjọba náà bá fẹ́ wa lásìkò òdò à ń túyáyá à ń túyáyá à ń jáde láti ṣe ohun tíjọba bá fẹ́ àṣetiwa lọ́tọ̀ gbogbo tá ń ṣe conjunction with state government and local government ni kò sí nǹkan tí olùwà ṣe ohun tíjọba bá fẹ́ òun làá náà ń ṣe a lòdì sí òfin ìjọba. ẹ ó máa ń ṣe pàtàkì ní àwùjọ tí àwọn àgbàlagbà bá ń bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ tí wọ́n bá ń tẹ̀lé ìmọ̀ràn àgbà nítorí pé kí àgbà tó máa sọ nǹkan ojú ẹ̀ ti rí nǹkan yẹn ó ti rí i pé àǹfààní wà ń bẹ́ẹ̀ tí àwọn èèyàn tó àwọn ọ̀dọ́ bá dẹ̀ ń gbìyànjú láti máa gbọ́rọ̀ sí àgbà lẹ́nu wọn ní ṣìnà àwọn ọ̀dọ́ ọ̀dọ́ mi nílùú mi àti ní káàkiri káàkiri mo rọ̀ wọ́n pé nǹkan tí wọ́n ń pè ní ìwà jàgídíjàgan kí oníkálukú kó má ṣe torí pé ìjọba tó wà ní tansi kò fààyè gba kí ọmọ kankan kó máa ṣe jàgídíjàgan àbí kó máa kó ẹgbẹ́ mo rọ̀ gbogbo àwọn òbí nílé lóko kí oníkálukú pe ọmọ ẹ̀ ó bá ọmọ ẹ̀ sọ̀rọ̀ ẹni tí ìjọba bá ti mú àfọwọ́fin máa fi dì í mú àkọ́kọ́ ìgbà ò lọ bí òréré ìgbà ara là ń búra ìgbà wa kò ní kọjá wa. lẹ́ẹ̀kan sí oríkì ilé bàbá mi ni ọmọ jagun aṣọ bìtìbìtì ọmọ olùwájà yẹ ọmọ ọ̀dánìkan dún àgùntàn ọmọ tó ṣẹpáṣẹsẹ ó lóun ò tí ì ṣiṣẹ́ olùdẹ onídìgbà tó ń bá rẹ́yìn ogun ọmọ à ń lébọ̀ lẹ́yìn jagunlabi ńlára wájú olùwádà wọn gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́ ó dá àwọn ọ̀tá odò ọmọ igi mẹ́ta níbẹ̀ jù kan sowó ìkan soyìn kan sálárì bàbá aṣọ. ìwúlò balẹ̀ pọ̀ ní àwùjọ kí n fi Olùwà kí n fi ṣe àpẹẹrẹ gbogbo ibi tí olórí bá ti wà kò sí nǹkan tí ó ń bọ̀ láti tàwa olórí yẹn ló máa darí kan yálà dáadáa ni yálà dáadáa nígbà kejì ni olórí yẹn ló máa darí kan wọ́n ń jà ń lù ní wọ́n àkọ́kọ́ bí olórí ìlú wọ́n ń fa wàhálà ní o olórí ìlú ni wọ́n lọ ta ilẹ̀ onílẹ̀ lóko ní o olórí ìlú ni ṣùgbọ́n ibikíbi tí olórí bá ti wà wàhálà òun sábà olórí tó da tẹnu ẹ̀ kálù gẹ́gẹ́ bí èmi Rasulullah Adéwálé ẹnu mi ká ìlú mi àwọn ọmọ mi ò ní ṣèṣekúṣe wọn ọdẹ ń talẹ̀ méjì fún ẹnìkan ẹnu mi ká wọn ibi tí bá ní kán jókòó sí lọ́ máa jókòó sí wọn kì í lọ sínú oko lọ máa gba owó tí ò lẹ́tọ̀ọ́ sí ìlànà ìjọba wọ́n dẹ̀ ń ṣe déédéé láàrin ìlú torí pé ẹnu mi ká wọn tí wọ́n bá dé oko tí wọ́n bá gbọ́ ohùn ni pé àbálẹ̀ ah, délùbà àbíbálẹ̀ wà bí àbíbálẹ̀ ní káwọn má ṣe yìí wọ́n á padà sílé ni wọ́n ń báyàn jà lóko wọ́n ń báyàn fa wàhálà lóko ẹnu mi ká gbogbo láàrin ìlú èmi náà dẹ́rẹ̀ ráǹfààní ẹ̀ lára wọn kò sí aráàta tó máa wá tó máa gbẹ́jọ́ wá pé à ah, oyin wọn gorí ilẹ̀ ni àbí wọ́n ṣe bá wọn ṣàwọn ni tó bá ti lè di ọ́fíìsì mi àyànjú ẹ̀ fún un kò sí ẹni tó sì wá sí ìlò tó ralẹ̀ náà wọn bàbá wa ní ayé jẹ́ ọkẹ́mi tó dé tí ó gbé wá sí wípé àìlẹ̀ yẹn òun mọ ibi tílẹ̀ ń wà tí bá ti evidence láti proof pé lóòótọ́ àti lódodo ló ní ilẹ̀ ń bí àwọn tí wọ́n bá mọ̀ nípa ẹ̀ ń gbà yẹn máa pé gbogbo wọn ẹni imú ìwé báyìí wà o àwọn bàbá wa ló sàyẹn o signation wọn lélẹ́yìí o ta ló mọ̀ palẹ̀ yẹn tó bá dẹ̀ ti ṣàlàyé fún mi wà ní kán lọ wo ilẹ̀ yẹn kán lọ wò fún mi so torí ẹ̀ ni ó ṣe jẹ́ káwọn èèyàn wọ́n máa wá lọ́dọ̀ ẹ̀ eh, sí ìlú olùwà tí wọ́n dẹ̀ ń kọ́lé wọn láyọ̀ àti àlàáfíà. àkọ́kọ́ nípa tí mo fẹ́ kí ìjọba ṣe ìjọba ìpínlẹ̀ Èkó ìrànlọ́wọ́ tí mo ń béèrè lọ́wọ́ wọn ibi tá a ti ń dìbò nígbà election ibẹ̀ yẹn ó jìnnà díẹ̀ síbi ibẹ̀ ni ibi tí mo ń pè ní mùsùlùkọ̀gọ́ yẹn èrò tó ti wà ní ìlú Olùwalé nìyí mo lè fi gbogbo ẹnu mi sọ times ten ibi tó wà nínú Chicago ni òun yìí sì fún wa nítorí nígbà tí mo sọ ìtàn yẹn pé omi wà lójú ọ̀nà so láti máa kọ́ ohun èlò lọ kó wọn bọ̀ kò yí sí rárá mo ń rọ ìjọba kí wọ́n gbé àpótí ìbò kí wọ́n bá mi gbé wá sí ìlú mi nílùú Olùwà kí èmi náà lè máa dìbò mi kó máa kún ṣọ́ṣọ́ṣọ́ fún ìjọba tó bá ti wà níta tí wọ́n bá ti sọ fún wa pé ibi báyìí táwọn ibi tí àwọn ìjọba bá ti sọ fún wa pé ká ká tẹ̀lé ibẹ̀ la máa tẹ̀ ìjọba tó bá ti wà lórí oyè tó bá ti sọ fún wa pé ibi yìí ni o bí irú bí àwọn AAC ṣe wà lórí APC ṣe wà lórí oyè nísìnyí wọ́n máa sọ pé ibi yìí ni ká tẹ̀ka sí ibẹ̀ náà la máa tẹ̀ka sí àwọn ṣètò àlọ́tọ̀ àwọn ni wọ́n fi wá jẹ àwọn olórí wa ibi tó bá ti ní ká lọ ibẹ̀ náà a máa lọ tọ́ba ti ní ká ṣe òun náà la máa ṣe. iléèwé ńlá hospital ńlá police station ńlá mo fẹ́ kàn gbé wa àwọn akọ síbi àti ọjà àwọn akọ wa tí o kí ló lu àkójú gbòòrò ju bí ó ṣe wà lọ ní àkókò tèmi mo fẹ́ kàn ṣe àwọn kan ribiribi bẹ́ẹ̀ kàn ṣe síbi ìlú. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba elédùnmarè ọba tẹ́lẹ̀ rẹ̀ kárí ayé mo lè dúpẹ́ lọ́wọ́ àwọn òbí mi méjèèjì tí mo tara wọn jáde tí wọ́n bí mi sáyé tó jẹ́ kí n yàn kí n yanjú tó jẹ́ kí n jẹ́yàn lọ́jọ́ tó lọ mo lè dúpẹ́ lọ́wọ́ àwọn olórí mi náà nítorí pé àwọn àgbà wọ́n bọ̀ wọ́n ní tí ọkùnrin bá ń ṣe rere àbí tó bá ń da fún ọkùnrin kí wọ́n béèrè lọ́wọ́ àwọn ìyàwó ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ àwọn náà mo dúpẹ́ lọ́wọ́ àwọn ẹbí mi látòrí high chief michael kafaru olùwà di olùwà fúnbẹ̀dùlán mo dúpẹ́ lọ́wọ́ àwọn náà mo dúpẹ́ lọ́wọ́ olórí ẹbí àgbà chief molecule adamu olùwà olórí ẹbí àgbà nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ àwọn náà mo dẹ̀ dúpẹ́ lórí gbogbo kọ́mítì mi tí wọ́n jókòó kí n tó di bálẹ̀ gbogbo àwọn tó ń jókòó tó ń fi ìmọ̀ ṣe ẹyọ kan tí wọ́n ní kí wọ́n yàn mí gẹ́gẹ́ bí bálẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tí àwọn mẹ́ta kan náà wà àwọn mẹ́ta yẹn ni Dáúdà olùwà Táíwò olùwà àti Nóà olùwà àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn ni wọ́n wà ní orí pé èmi ni màá jẹ baálẹ̀ ìwọ ni màá jẹ baálẹ̀ ṣùgbọ́n ní kété tí wọ́n gbọ́ pé àwọn bàbá ṣètò pé èmi ni wọ́n fọwọ́ ẹ lẹ̀ gbogbo wọn wọ́n gbà fún mi wọn nígbà tó ti jẹ́ pé èmi ni wọ́n fọwọ́ ni wọ́n fà lẹ̀ àwọn gbà fún mi mo dúpẹ́ lọ́wọ́ wọn dúpẹ́ lọ́wọ́ gidigidigidi torí láti gbà tí mo ti dé orí òye náà àwọn mẹ́ta tí mo dárúkọ yìí kò sí tó ta lẹ́nu kò sí tó lòdì sófin mi kò sí tí mo ṣe nǹkan tó sọ pé tí bá lẹ̀ ṣe yẹn òun kò dáa òun máa ma ṣe tòun lọ́tọ̀ kò sí gbogbo tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ kébi tó dé gbogbo ẹ̀ wọ́n sọ mí ti ara wọn wọ́n sọ mí ti ẹ̀ mo dúpẹ́ fún àwọn náà ilé wọn ọ̀nà wọn kò ní dàrú láyé àti láéláé tó mo dẹ̀ dúpẹ́ fún gbogbo aráàlú lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti àgbà tí wọ́n ṣùgbà pẹ̀lú mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìjọba ìbílẹ̀ ìbẹ̀gìlẹ́kì èdè mo ti débẹ̀ náà tó àti gbogbo àwọn lọ́balọ́ba tó wà ń bẹ̀gìlẹ́kì mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn pátápátá fún àdúrótì kò sí ibi tí mo dé nínú gbogbo ọba tó wà ń bẹ̀gìlẹ́kì tí wọ́n gbà mí wọlé tí má ti kọ́lẹ̀kùn wọn ni wọ́n máa sílẹ̀kùn fún mi tí n bá fẹ́ màá mú láàfin wọn ni dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn ìgbẹ̀jọ̀lẹ̀ kíjọba àti Lagos state dúpẹ́ lọ́wọ́ Ògùn àti Nàìjíríà lápapọ̀. ìlú Olùwà ò ní bàjẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba a túbọ̀ máa gbòòrò sí Dubai ìlú. ọ̀nà ọ̀làpọ̀ báwo ni ẹ ṣe jẹ́ sí Baálẹ̀ Oòduà àti pé ṣé ọmọ ìlú Dubai gangan ni ni iye wa tajà bí. ẹ ẹ mọ̀ kì í ṣe ọmọ ìlú Dubai. ẹ ṣe ọmọ ìlú kí wàá lè sọ nípa baálẹ̀ Oòduà. mo wọ ìlú yìí ní orí tó kọjá láti gbà tó wà nínú ìlú yìí mo rí pé kí ẹ ayé ẹ mọ wọn èyí láti gbọ́ tí ètò ọdún ìlú yìí ló kábàámọ̀. Hmm. Lóòwá, lọ́sọ́. muoboa aba mamuobo baálé eh, adéwálé ìyá tó bá ní ọlọ́run elédùn àgbẹ̀ lọ́jọ́ ẹ̀mí àtúbọ̀ máa fò sí orí iṣẹ́ láti rẹ̀ ti hmm. kò sí ẹni tètè sí nípa ẹni. tó ń kọ́ complex yẹn àmọ́ra ẹ̀ látìgbà tí tó wá wọ bíi tí mo ti súnmọ́ wọn ìgbà tí ti fà mí mọ́ra tí mo ti fẹ́ lọ́wọ́ bọ́ọ̀ torí tọrọ kọ́kọ́ tí mo ń rí mo fi gbé nǹkan sí nínú mi. àdúrà lẹ́yìn ṣàdúrà fún baálẹ̀ yín. ọlọ́jọ́ èdè mo gbàdúrà fún alẹ́ àdéwálé lásìkò tiẹ̀ ìlú máa tún bá ìlú máa tún sẹ́ àfonú ìlú adúgbẹ́rẹ́ gbogbo ẹni tí ò sí nínú ìlú àtúbọ̀ máa rí sí àsìkò tiẹ̀ ìlú á ní bàjẹ́ ìlú ò ní túmọ̀ lórí agbára olúwa. ṣé a ẹ̀rọ ìjọba tó ti fún mi pé kí ni kankan ìbọn kan tí ẹ ti gbàtẹ́jú mi kí n gbàtẹ́jú mi gbèsè tó jẹ́ bí wọ́n ní ìlú ìlú ọ̀hún tó.

ó fún ṣe é fún àbàwọn nípa nínú ilé wọn ní ó tu everybody lára àfẹnú bá ń parọ́ lókù èdè ń sìn so gbogbo èèyàn kéèyàn tó bá ń wọ bí tó ń wọ ìlú olùwàwá kò sí wàhálà ń bẹ o kò sí aburú kan bẹ́ẹ̀ ìfẹ́ wà ń bẹ tó wọ̀ so ẹni tó bá rẹ̀ lẹ̀ síbí yìí. gba àwọn ọmọ mọ́ọ̀dù pé kọ́ máa ẹ máa pọ̀ ní ìlú Òbùwà ẹ wá ra ilẹ̀ sí orí dídì ìlú yìí ó dáa ọ̀pọ̀lọpọ̀. Ọ̀túnbálẹ̀ Òbùwà ló wà lórí ìjókòó mi la fẹ́ béèrè ìbéèrè yìí ọ̀hún ẹ kí àwọn olólùfẹ́ ilé gẹ̀dá lọ yìí. ẹ ṣe gbogbo olólùfẹ́ ilé lóko ọmọdé lágbà ọ̀kìnrin mo wá kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ilé ìgbìmọ̀ rẹ̀ bàtí kí ẹ tọ́ka ṣẹ̀fẹ́ tó dá wa sí títí di ọjọ́ òní ọpẹ́ ni fún Elédùmarè orúkọ tèmi ni Noah Olùwà Ọ̀túnbálẹ̀ Olùwà olólùwà Olùwà là ọ̀túnlẹ́kì. ẹ kí ẹ kíra yín ẹ kí oríkì yìí fún wa jẹ ká lọ. ẹ ṣe olótù èmi ni Noah Olùwà ọmọ igi mẹ́ta ìbẹ́jù kàn so kàn so kàn sàlá ìbàbà aṣọ èmi lọ́mọ jágún aṣọ anìkanì anìkàn jẹ́ ẹran àgùntàn tó ṣe pàṣẹsẹ̀ tó lóun ò tí ì ṣiṣẹ́ àwa lọmọ olùwádìí ní sami ajayi olùwádìí àwọn gẹ̀rẹ́gẹ̀rẹ́ wọ́dọ̀ ó dà àwọn ọ̀gá ẹ̀ wọ́dọ̀ àwa lọmọ jagun àṣọ àwa lọmọ olùwà ajayi ní sami ajayi wọn ní olùwà ọba sílé oníkálukú àṣegà bàbá ẹ̀ ni. iṣẹ́ ọ̀túnbálẹ̀ pọ̀ nílùú gẹ́gẹ́ bí igbákejì alẹ̀ iṣẹ́ ọ̀tún bẹ̀rẹ̀ látòrí wípé àti sọ̀pọ́ọ̀tì balẹ̀ fún gbogbo nǹkan tó bá ń ṣe nílùú kí ìlú lè gbùdọ̀ owó ó gbùdọ̀ ọmọ ó gbùdọ̀ àlàáfíà nígbà àti tíṣe báyọ̀ ọ̀rọ̀ àwọn bòmíì máa wà tí ó yẹ pé balẹ̀ òní lè ráyè lọ àtún á lọ ṣe ibẹ̀ àwọn àlejò míì lè wá sílùú tí balẹ̀ òní sílé àtún á ṣe díẹ̀ àwọn ọ̀rọ̀ míì máa wà kò ń ṣe gbogbo ọ̀rọ̀ ni orí adé máa ń sọ àfilẹ̀ fọ́tún àtàwọn ọ̀tún tó kù láti ṣe ojúṣe wọn so gbogbo àwọn ìgbésẹ̀ yẹn ni à ń ṣe pẹ̀lú baálẹ̀ wa tí gbogbo òbí fi ń dánmọ́rán tó ń dùn fọmọdé tó ń dùn fágbà onílé àtàlejò. kí lè lè sọ fún wọn nípa olùwà àǹkà wáyé. nǹkan tí mo lè sọ ń pa olùwà pọ̀ torí ìtàn tó gùn ni gẹ́gẹ́ bí baálẹ̀ mi ṣe sọ tẹ́lẹ̀ ọ̀nà pọ̀ ibi tá a ti ń bọ̀ jù láti ìgbẹ̀jù tó fi dé ìwérékùn ọ̀rùn ìwérékùn gẹ́gẹ́ bí ìtàn tí bàbá pa bó ṣe wà ní ẹkùn ń ṣe àdásọ kò ń ṣe àròsọ torí pé nígbà ìwáṣẹ̀ tí wọ́n bá bí ìbejì òfin àti ìlànà ẹ̀sìn àbáláyé ni wípé ọba òfin rí ìbejì wọn láti pàpọ̀ nígbà tó ṣẹlẹ̀ jagun pa Òṣónìyí jagun ni bàbá ńlá tiwa tó bímọ mẹ́rin ọmọ àkọ́kọ́ òun ni akínsẹ́yìndé tó wá bí musa tẹ̀lé lẹ́yìn àwọn ọ̀bẹ́jì yẹn nǹkan ni òsínì àti asam ọkùnrin kan obìnrin kan nígbà tó dẹ̀ ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí pọ̀ wọn náà wọ́n máa ń ṣètò àṣà lágbára tó jẹ́ ọdẹ tó dín lágbára gan so ó ti yí kan àwọn náà nìyẹn wọn láti decide wípé òkè ó ìyàwó mi èwo ni ká fi ilẹ̀ náà ọmọ méjèèjì bàbá ní jẹ́ ká fi obìnrin lẹ̀ torí pé kí ni ọkùnrin ni àrólé ìyá ní ó tì jẹ́ ká fi ọkùnrin sílẹ̀ torí pé àti ní ọkùnrin méjì síwájú kí obìnrin ṣe kí ni ó kẹta wọn bàbá rò pé wẹ́ tí a tèmi a ṣe Elédùmarè gẹ́gẹ́ bí alágbára ó dẹ̀ níye ọjọ́ ọjọ́ méje ni kó tó di pé wọ́n máa ṣètò kó tó di pọ́jọ́ yẹn pé bàbá láti gbé ìgbésẹ̀ wọ́n kúrò ní ìlú ìgbèrékùn wọ́n kọrí sọ́nà èkó wọ́n ń ba etíkun bọ̀ nígbà kan dé igi ìṣèwé igi ìṣèwé yẹn wá ṣe kọ̀gọ́ sí etíkun ẹ mọ̀ gẹ́gẹ́ bí alágbára àmì ara sọ wọ́n pé òun ti dé ibi tó wọn àtẹ̀wé sí èkó wọ́n wá yà sábẹ́ igi ìṣèwé tó ṣe kọ̀gọ́ sí etíkun yẹn mo wá yà ibẹ̀ náà wá tọ̀ tán ṣe ọ̀nà síbẹ̀ láti lọ ṣe àbà wọn sí ibẹ̀ náà wá ń gbé títí ọjọ́ ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù ègbéregbé ègbéregbè wọn gbàgbé ọ̀rọ̀ ìbejì yẹn nígbà tí bàbá rí i pé ó tásìkò tóun máa máa lọ máa yọjú sí àwọn ẹbí òun lé ó dẹ̀ ní ọ̀rẹ́ kan pàtàkì torí kò sí léèyàn ṣe máa wà nílùú tí ò ní ní ọ̀rẹ́ kan wọléwọ̀de kọ́ni wọn máa sọ̀rọ̀ fúnra wọn a wá lọ lóru a lọ wo ọ̀rẹ́ ẹ̀ lé a kọ wíwèé ní aṣílẹ̀kùn fún ọ̀rẹ́ ẹ̀ yẹn ló ń jẹ́ ìdógun ẹ̀bì nílùú ìlú èkó tí bàbá bá kọ wíwèé ọ̀rẹ́ mi múlò tí a lọ látijọ́ ò wá ṣàlàyé fún ọ̀rẹ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ òtítọ́ ọ̀rẹ́ múlẹ̀ kan jọ wà bí báyìí báyìí ni mo wà ó wá ṣàpèjúwe yẹn wọn á láìpẹ́ láti wá bẹ̀ẹ́ wò ó wá ṣàpèjúwe bí ó ṣe máa rìn tó bá ti ń bọ̀ wọ́n ṣàbọ̀ sísàlẹ̀ tìkùn tó máa gbẹ ti ṣàbọ̀ tó bá ti rí di ìṣèwé tó ṣe kọ̀gọ́ sí tìkùn ó rí ọ̀nà tí mo là gbọ́ bàbá mi ní abúlé rẹ̀ ìyẹn gbéra níjọ́ kan ó lọ wò àti ìyẹn débẹ̀ ó rí pé jagun tuntun sọ bíi di ìlú ńlá ọ̀rẹ́ mi mi ní fi ẹ́lẹ̀ síbí nìkan o èmi náà wà bá ẹ máa gbé o ẹnà ẹ kò sí wàhálà gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tajọ jẹ ìwọ náà máa bọ ìyẹn ló ṣe okùnfà tìlú mọṣíríkọgọ lẹni fi di ìdílé méjì tó wà nílẹ̀ which is olùwà àti ìgbógun láti bẹ̀ ni bàbá tuntun tẹ̀síwájú gẹ́gẹ́ bí ọkọ mi ṣe sọ tẹ́lẹ̀ omi wà ní àárín méjì láti sọdá sókè ẹ̀gbọ́n bí bàbá sọdá sí òkè ẹ̀gbọ́n bí ó ń ṣe ọdẹ ló tún ṣe ọdẹ dé ìlú Òdùwà gbogbo ibi tí bàbá bá dé ló máa ń fi òun lélẹ̀ gẹ́gẹ́ bíi jagun òun òòṣà méjì tó ń sìn ju òun lọ nígbà tó tún dé ìlú Òdùwà tó sọdá sóko ẹ̀gàn bí ó tún fi òun ẹ̀ lélẹ̀ síbí ó tún ń ṣe ọdẹ ẹ̀ lọ tó bá ṣe ọdẹ tán bí á padà sí ìlú ìṣíkọ̀gàn tó bá dọdún léyà á lọ sí ìwélékun ìgbà míì máa ọdún iléyà wọn ní ìṣíkọ̀gàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí ìlú Olùwà bẹ̀rẹ̀ sí ní gbòòrò. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìlú Olùwà ṣe bẹ̀rẹ̀ sí gbòòrò àmọ́ kí wá ní ìbáṣepọ̀ òṣèré kọ̀ọ̀kan yìí ti ìlú Olùwà báyìí sí. Hmm, ìbáṣepọ̀ wa ga ó pẹ́ ẹ pé ní ayé ìsìn owó ti ràn mọ́ everybody lójú ọ̀rọ̀ lẹ ti di nǹkan tó ń di títà tó dẹ̀ pọ̀ wọn bàbá ńlá tó ṣẹ̀ wáyìí kò sí nǹkan tó ń jọ ilẹ̀ títà ẹ̀dẹ̀ mọ̀ àwọn àgbà ní owó ní ojú ọ̀rọ̀ jẹ́ ọ̀rọ̀ owó kò sí bí òṣèlè dáwọ́ ọlẹ̀ kò sí bá a ṣe lè ní gbọ́n mi sí ohun ètò àyànjú ẹ̀ lára. àyànjú ẹ̀ lára kí wàá ní iṣẹ́ ọ̀tún balẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n tẹ̀ ń ṣe báyìí báyìí ọ̀tẹ̀ náà lọ́wọ́ pé mo báyìí ni yàtọ̀ sí balẹ̀ lọ́tọ̀ báyìí ni balẹ̀ ń ṣe o mo báyìí ọ̀tún balẹ̀ ń ohun ìṣesí ìgbìyànjú báyìí. ẹ ṣe olótùú gẹ́gẹ́ bí ọ̀tún baálẹ̀ gbogbo ìgbésẹ̀ tí baálẹ̀ ń gbé ló ń dùn mọ́ wa àwa náà ń gbìyànjú láti tẹ̀síwájú àwọn ọba táwa náà lè máa kó nípa ká báwọn ọ̀dọ́ sọ̀rọ̀ nípa ká ṣe àwọn nǹkan díẹ̀díẹ̀ kápá wá ká sílùú àwa náà ṣe àdé ń báwọn ọ̀dọ́ sọ̀rọ̀ torí ní àsìkò tá a wà ní ẹgbẹ́ òkùnkùn ti borí ó ti pọ̀ níta janturu àdé ń láti máa pè wọ́n ṣàkíyèsí pé wá ẹ má ṣèrà yín ní àdúgbò àgbà fáwọn òbí yín ẹgbẹ́ tẹ̀ ń ṣe tẹ́ ẹ̀ lè yọjú lọ́sàn-án tẹ̀ lọ́ foná lóru tẹ̀ ń para yín tẹ̀ náà fi ń gba oyè àwọn ìgbésẹ̀ táwa ń tíráì láti gbé àdẹ̀dúpẹ́ fọlọ́run ìlú Olùwà ni wọ́n bá sọ̀rọ̀ nípa pé àwọn cultism lóòótọ́ kò sílùú tí ò sí but a make sure yìí pé a jẹ́ kí agbára wọn kó borí ìjọba tiwa à ń dẹ́kun ìwà ìbàjẹ́ yẹn gẹ́gẹ́ bí ọ̀tún baálẹ̀ torí kò ń ṣe gbogbo ẹ̀ ni olórí màmá sọ sí kó tó di ipò olórí máa gbọ́ àsọ̀tún baálẹ̀ àwa náà ti ṣọ̀wọ́n gbèsè tó yẹ ká ṣe èyí tá a bá wá rí i pé ọwọ́ wa ò fẹ́ ká a wà pé olórí sí pé olórí ìdìbà ìdìbà làbá ìdìbè o bàbá ẹ bá wa fi sí. ṣé ìgbèdè kì í ṣe pé bóyá àwọn olùwà tó bá ra nì wọn kò ń adúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo olùwà a ní ìṣọ̀kan lóòótọ́ kò sí bí èèyàn ṣe máa wà láyé yìí tó máa rìn tí orí òní mì adúpẹ́ pé à ń fi sùúrù tó tí a bá talẹ̀ fún yàn nígbà míì iṣu máa ń wáyé tí iṣu bá wáyé à á pèrà wa lágbájá ó ṣeé ṣe pé kó má mọ̀ pé lágbájá yìí ti ta ẹ̀dí báyìí bí àwọn tí ì ṣiṣẹ́ lé lórí ìwọ náà wà lọ ta bẹ̀ á pè sákèésì ibi tó ta yìí ń kọ́ lágbájá ló lulẹ̀ yìí lọ wá ìdòmíì á sì lọ fún níbòmíì gbogbo ẹ̀ sì lójú àtàlẹ̀ fẹ́yàn méjì. ẹ̀kí ń talẹ̀ fẹ́yàn méjì. ilá ah. ìrànlọ́wọ́ rẹ fẹ́ kí ìjọba ṣe fún wa ní ìlú ìwádìí. Hmm, ìrànlọ́wọ́ ta fẹ́ kí ìjọba ṣe fún wa pọ̀ àkọ́kọ́ torí pé ọ̀nà ni a ó rìn délùú à ń béèrè ìrànlọ́wọ́ ìjọba nípa ọ̀nà wa àwa náà ò dúró tí ẹ bá wò ó ẹ rí i pé à ń gbìyànjú à ń ṣe àwọn ọ̀nà wa pẹ̀lú owó owó ara wa pẹ̀lú owó ìlú àti ìrànlọ́wọ́ baálẹ̀ àtàwa ìgbìmọ̀ baálẹ̀ látòrí ọ̀tún baálẹ̀. ọ̀tún baálẹ̀ kémi ọba kémi bàbá pé kẹ́mi ọ̀dọ́ kẹ́mi. bẹ́ẹ̀ ni wọ́n bá mi fi orí fi pọ̀ òwe mẹ́ta ẹ ṣe olótú wọn ní orí ní gbé ni orí ẹni làbọ ẹ̀ka fòrìṣà sílẹ̀ bí kò bá sórí ni ọ̀rùn kò ní dúró. àmọ̀ràn mi fún àwọn ọ̀dọ́ òde òsì ni pé kí wọ́n lọ ṣe sùúrù wọ́n má fi wàdùwàdù wá owó torí owó ti balẹ̀ ayé jẹ́ ní àkókò yìí ọmọ ogún ọdún ó fẹ́ lo ọmọ jì í ṣíṣe ń ba èyí jẹ́ òun ní jẹ́ kó máa ṣẹgbẹ́ òkú láti fi gbọ̀ngàn fa tọwọ́ wọn tó èmi á rọ̀ wọ́n máa àsìkò yìí rọ̀ wọ́n lọ́kùnrin lóbìnrin pé kọ́ lọ ní sùúrù àwọn àgbà lọ́wọ́ bọ̀ wọ́n ní àtẹ́lẹ̀ ọwọ́ ẹni wọ́n ní kò kí ń tan ní jẹ wọ́n tẹpá mọ́ṣẹ́ ọwọ́ wọn torí pé kí ni ohun tí a bá jìyà fún ní tọ́lọ́wọ́ ẹni so màá fi àsìkò yìí rọ̀ wọ́n wọ́n ti pa mọ́ṣẹ́ ọwọ́ wọn wọ́n sì gbọ́rọ̀ sọ̀rọ̀ bí wọn lẹ́nu. wọ́n ti pa mọ́ṣẹ́ ọwọ́ wọn wọ́n sì gbọ́rọ̀ sí àwọn òbí wọn lẹ́nu. ẹ sọ síwájú lẹ́kọ̀ọ́ ẹ ní àwọn ọmọ olùwà ọ̀kíńtà ilẹ̀ kan fún èèyàn méjì wọ́n tó bá jẹ́ kó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí ni ìdájọ́ tí ẹ̀yin òsùn ọba máa dá hmm, tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí ẹ̀yin àgbàlẹ́ ní ìṣẹ́ ìdèdè ṣẹ tí ò bá nìdí mo sọ síwájú lẹ́ẹ̀kan nígbà mìíràn máa ń wà ó ṣeé ṣe pé kí táyé ti talẹ̀ bíbà kí ẹnìyẹn má ti ṣiṣẹ́ lè lórí kí ó sì má mọ̀ yìí pé táyé ti ta ìbíbà kóun náà wà lọ tí wọ́n bá kẹ́jọ́ yẹn wá gẹ́gẹ́ bí ọ̀túnbálẹ̀ á pè wọ́n jókòó pé wá táyé ti ta bíbà lóòótọ́ ọ̀hún sì ṣiṣẹ́ lè lórí bọ̀tìbá ṣe pé wọ́n béèrè pé mo rí àyè ń bíbá yìí o báwo ni àyè bí ìṣe rí o ṣé àyè yìí sílẹ̀ àbí wọ́n ti lò ó tó bá ní ó sílẹ̀ à ń sọ fún ọ tí ó bá sílẹ̀ á pè é pé wá ọ̀ya sọ̀fíọ̀ lọ́ba wo oògùn míì tó máa lò tó bá wá ti wá rí bẹ́ẹ̀ nìyẹn tó ti lọ tà fẹ́lòmíì á pè á pè ẹni tó tà fún pé wá ibi tán tà fún ẹ̀ yìí lóòótọ́ ó nẹ̀tọ́ láti talẹ̀ but kò béèrè ibi tí ó tà fún ẹ ẹnìkan ló ti ní tẹ́lẹ̀ ọ ó ṣe sùúrù á sì pèsè fí ọ àlọ́yọ̀ lómi ìfún tí ó sì sí wàhálà kan. ẹ wá kí àwọn olólùfẹ́ yín àwọn tó ṣùgbọ́n yín àwọn tẹ rí àwọn tẹ. ẹ ṣe gbogbo olùwà màá kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè lẹ́ẹ̀kan sí wọn ní ọba kíkẹ́ ọba kíkẹ́ ọba tẹ́rẹ̀ kárí ayé ọba tó ṣọ́ àmàfiṣọ́ ẹ̀ṣọ́ wa mo tún wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olóòtú náà tẹ́ wá láyọ̀lẹ́ débí láyọ̀lẹ́ padà sílé ìdílé bá re àfihàn ayébi àmì òyìnbó mo wá dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo dúpẹ́ lọ́wọ́ obìnrin mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin mo dúpẹ́ lọ́wọ́ gbogbo aráàlú pátápátá torí pé ìlú Olùwà àfọwọ́sowọ́pọ̀ àgbà àlejò láàyè àmú àlejò gẹ́gẹ́ bíi ara wa ni a sọ pé bákan ni tàlejò mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àlejò ìlú gbogbo ètò tá à ń ṣe látòrí cda gbogbo wọn náà fọwọ́sowọ́pọ̀ ọpẹ́ mi pàtàkì tí wàá lọ sọ́dọ̀ baálẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ baálẹ̀ lótìtọ́ lódodo àwọn ni baálẹ̀ ẹlẹ́ẹ̀kejì mi ni olùwà èmi tí mo sì jókòó náà èmi náà sì ni ọ̀tún baálẹ̀ èmi lọ̀tún baálẹ̀ àkọ́kọ́ hmm. èmi náà sì tún lọ̀tún baálẹ̀ kejì kábíyèsí kádé pẹ́ lórí mo wá fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo tún wá fi ń tọrọ lọ́wọ́ ọlọ́run pé láìpẹ́ láì jìnà orí ìbálẹ̀ àti orí adé ọ̀tún ìbálẹ̀ náà wá di ọ̀tún ọba gbogbo olóyè náà á wà nírẹ̀pọ̀ nílé lóko. làwa ìdáyà tí ọmọ òòlù. a tó gbà wọlé ti dé ìlú ìdúró yìí. ti tó ọdún mẹ́rin. ilé ìsúnìkà yìí. <laughs> mo dúpẹ́ lọ́dọ̀ lọ́run ṣá láti gbà tá a ti dé ìlú wa yìí mo dúpẹ́ pé nínú gbogbo nǹkan tí mo ti mú dé ìlú wa kò tí ì sí kankan tọ́lọ̀ tí ì fi mo máa ń lọ sí ohun tó bá ń túṣe kí n fi ẹ dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ bá lè lù wá náà àbọ̀kọ mi àtàtà ọkọ mi <laughs> mo dúpẹ́ lọ́wọ́ wọn bákan náà mo ti dúpẹ́ lọ́wọ́ olórí ẹbí ìlú náà àlànà wọn ṣe ènìyàn àṣejù lọ́lọ́run ìfẹ́ àlànà wọn ṣe ènìyàn kódà pàápàá aṣọ àṣírí náà jẹ́ fún mi nílùú Yorùbá tí mo dé láti ìgbà tí mo ti dé yìí mo ò mọ ẹyẹ tó sun mí o ṣùgbọ́n mo fi nílẹ̀ nígbà tójú ń pọ́n mi gangan bí ọdún tó lọ yẹn fáwọn daṣọ àṣírí bò mí bákan náà baálẹ̀ wa náà gba àwọn èèyàn lámọ̀ràn in fact àwa gan-an a ti polówó láìsí jẹ́ ti gàdí fẹ́ni polówó fún àwọn èèyàn tí wọ́n bá ti fẹ́ ralẹ̀ ilẹ̀ wa ṣúọ̀ àwọn ará olùwà náà ti develop àwọn akún wa àti wọ́pọ̀ sí i. ó dédé àsìkò yìí orúkọ mi ni Ọ̀túnba Adékúnlé Olùwà kí ni ìbáṣepọ̀ yín sí baálẹ̀ Oòduà àti ẹ̀yìn sá. ìbáṣepọ̀ wa àbúrò baálẹ̀ Oòduà lè pé wọ́n bímọ léèyàn ni wọ́n bílé baálẹ̀ Oòduà tí ó wà ń bẹ̀ lébi. wá kíra yín oríkì Oòduà fún wa. èmi ni ọmọ Olùwà Àjàyí ọmọ jagun aṣọ ọmọ aṣọ wìtìwìtì ọmọ àdánìkàn ló ń wa àgùntàn ọmọ tó ṣẹ́pá tó ṣẹ̀ṣẹ̀ tó lóhun ò tí ì ṣèṣe à ń lébọ̀ lẹ́yìn jagunlabi lára wájú ọmọ ẹbí mẹ́ta ìgbẹ̀jù ìkan sowó ìkan so ìkan sàlárì bàbá aṣọ olùwà bá ṣe ìwúyè tọ́lá ọ̀pẹ́ bàbá wá kálukú àtúngà bàbá ẹ̀ ṣe ni ẹ kà ní mẹ́ ni. <laughs> àdúró bẹ̀ bàbá kí wàá ní ìdàgbàsókè èlò olùwà láti gbàtẹ́ ìtì wà ní ìbí báyìí. ẹ adúpẹ́ fún ọlọ́run ní àwọn àsìkò kan ní bí àwọn ọdún tó ti tó sẹ́yìn káwa náà ti dàgbà tó báyìí a bá ń wá sínú ìlú ìwáyé kódà bí ọ̀nà nínú gbó la máa ń tọ̀ díẹ̀ díẹ̀ ta fi ń dé nílùú náà ṣùgbọ́n ní àsìkò díẹ̀ sẹ́yìn tí baálé àná wọ́n gbéṣẹ́ kó tó di pé wọ́n gbéṣẹ́ wọ́n ti ń ṣe àwọn ìgbìyànjú bí ìlọsíwájú bí ká tún àwọn ọ̀nà ṣe ọ̀nà tí kò lè gba èèyàn méjì tẹ́lẹ̀ wọ́n sì ń fẹsẹ̀ ẹ̀yìn tí ń gbìyànjú mẹ́ta tí ń ṣe rìn ṣùgbọ́n wá tún wá dúpẹ́ fọlọ́wọ́ nígbà tí baálẹ̀ rọ̀ṣúlù náà adéwálé tó wá débẹ̀ lẹ́nu wọ́n ṣe gidigidi méje yàyà mẹ́fà kódà ẹni tó ti wá sílùú yìí nìkan bí ọdún márùn-ún sẹ́yìn tó bá débì ní àsìkò tàwa akọ́lọ́hún kò ṣẹ́ ní àwọn nǹkan tí baálẹ̀ wa ṣe tí àdẹ̀gbà aládùúrà pé kọ́lọ́hún jẹ́ kí ẹ̀dùn náà gùn fún wa láìpẹ́ kí baálẹ̀ di ọba. láìpẹ́ kí baálẹ̀ di ọba kí wá ní ẹjọ́ tó bá dọ́jú wá báyìí pé àbúrò baálẹ̀ o ara lẹ̀ kan o ó wà tàbí èèyàn mẹ́wàá kí ni ìdájọ́ yín àbí kò kì í ṣẹlẹ̀ ní ìlú. alẹ́ kan fún èèyàn méjì èmi fẹ́ ìrẹsẹ̀ pé láti ìgbà tí mo ti gbọ́njú yìí mo ti bá wọn dárò ẹjọ́ yẹn nílùú yìí torí òfin wà débi pé ṣe wọ́n pé ó dáa kí ìrẹ́pọ̀ wà láàrin ẹ̀mí since tí ìrẹ́pọ̀ ti wà láàrin wa mi ò rò pé tí ẹnìkan bá ta ilẹ̀ kan báwo ló máa ṣe wá ní tiẹ̀ jẹ́ tí wàá tún gbé náà lọ tà á tó ní mo ṣúọ̀ pé nínú olórí ilé nìsín bí àwọn gba ní àbí wọ́n ń ṣe kálukú ló ní ipa tó ń kú ó ti yẹ àwọn signatory wà ilẹ̀ tó bá ti tà fẹ́ nìkan tó ti sign tó ti sign fẹ́ nìkan tó ti tó ti take eh, position ilẹ̀ mo rò pé ẹnìkan tún lè lọ kó tún lọ alẹ́ lórí ẹ̀ òyìn ọ̀ wọ́n ti bọ̀ tí wọ́n ń ṣẹlẹ̀ nílùú yìí ẹ̀ àwọn bàbá balẹ̀ ṣe iṣẹ́ dé ààyè yẹn láti má jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ má ṣẹlẹ̀ wọ́n ṣiṣẹ́ láàyè yẹn. wọ́n ní ìbáṣepọ̀ olùwàtàn yìí àti àwọn ìjọba. Hmm, a dúpẹ́ fún ọlọ́run ọba àwọn ìjọba ń gbìyànjú wọ́n ń gbìyànjú mo rántí ọjọ́ tí baálé olùwà ń ṣe ọdún kan wọ́n sọ sínú wọ́n sọ sí afẹ́fẹ́ fún ìjọba gẹ́gẹ́ bí ìbáṣepọ̀ tó wà pé àwọn nífẹ̀ẹ́ sí ìjọba tó wà lórí òye ńgbà náà pé a lè ń fẹ́ ìrànlọ́wọ́ wọn à ń fẹ́ ìdàgbàsókè lórí ìlú Olùwà kó lè lọ síwájú. Si ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́pàá ọmọ nàìjíríà yìí bá ṣe ń pè wọ́n wọn ti dá lóhùn bá ṣe fẹ́ o wọn ti dá lóhùn bá ṣe fẹ́ lóòótọ́ ìjọba ń gbìyànjú ṣùgbọ́n wọn kò tí ì tẹ̀ wá bá ṣe fẹ́ ẹ wò ó tí ẹ wò ní a ní drainage bí wíìsì níjẹ́ bí kànáà ìfọwọ́sowọ́pọ̀ balẹ̀ pẹ̀lú àwọn community development association wọn la gọ́tà yẹn tó fi débi débà ibẹ̀ ẹ̀kọ́ ni nǹkan tí omi ò bá ti máa fojú wa nínú ilé ní ìsìn kódà àwọn òbí tá a bá wa ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́run pé baálẹ̀ ta ní ẹni tó ní ìfẹ́ aráàlú ni ẹni tó ní ìfẹ́ aráàlú ni tí kò fi kò kò hùwà pé bámúbámú ni mo yó ṣe mọ̀ pé tó bọ́ ó ní agbára láti tún ẹnu ọ̀nà ẹ̀ ṣe wẹ́ tó bá ṣòro kẹ́ máa ṣe ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀ ẹ bá rí ibi tó ti bẹ̀rẹ̀ kànáà yẹn tó ń wá dé ibi tó lè síbi tí omi ò sì fi máa dà wá láàmú wọ́n dúpẹ́ fọlọ́run at least a try ṣùgbọ́n àwa fásitì yìí sọ fún ìjọba wọ́n máa wò wá níran tí àsìkò bó bá dé kó bá jà pásìkò ìbò nìkan la máa wúlò fún wọn wọn náà rí i pé wọn wúlò fún aráàlú lásìkò táwọn náà ń bá wa báyìí ó mọ nǹkan tó bá yẹ kán ṣe kán ṣe é kán ṣe é wọ́n wo tẹlifíṣàn lójoojúmọ́ wọ́n wà lórí social media wọ́n rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ kán má kọ́ tí ikú kán gbìyànjú láti jẹ́ kí àwọn aráàlú ó gbádùn dividend of semo democracy kọjá ká gbádùn ẹ̀ ìyẹn ìyẹn ni mo rí ẹ̀ sọ. àmọ̀ràn owó wà lẹ́fẹ̀ẹ́ gbà àwọn ọ̀dọ́ àmọ̀ràn tí èmi nígbà wọn ni pé ká dúpẹ́ fọlọ́wọ́n wa lórí èmi máa sábà fi ọ̀rọ̀ tèmi ṣe àkàwé fún àwọn ènìyàn pé àwa náà ṣọmọdé rí ṣèwọlé rí táwọn òbí wa ọ̀tẹ̀ regret pé ah mo ṣe bí ọmọdé yìí àbí irú ọmọ wọn ló dà sí mi lágbádá ṣé yẹ yín sìn ọmọ ọdún òsì ó fẹ́ kọ́ wo àwòkọ́ṣe rere lára àwọn tó wà níwájú wọn kọ́ wo àwòkọ́ṣe dáadáa because tábàjọ́kọ̀ síta ń bẹ̀ níwájú balance balẹ̀ àwọn ọ̀rọ̀ oríṣiríṣi máa ń jáde ń bẹ̀ tí mo kó táwọn ọ̀dọ́ bá jókòó báyìí tó máa jókòó báyìí ó yẹ kó máa fi ṣe àríkọ́gbọ́n balẹ̀ fún ara ẹ máa ń ṣe àwọn àdè ìdálẹ́kọ̀ọ́ fún wa nígbà mìíràn kó máa sọ bí àwọn ṣe lo ìgbésí ayé nígbà tó wà lọ́jọ́ tó tó débi tó délé ni ẹ̀kọ́ ni fún ọmọ tó bá ń là kalẹ̀ so àwa náà fi àsìkò yìí rò wọ́n kí wọ́n gbọ́ nǹkan tí àwọn àgbàlagbà bá ń sọ kọ́ máa ta kọ́ máa ṣẹ̀ṣẹ̀ gbé àwọn ẹgbẹ́ òkùnkùn gbáyé kan sìn ẹgbẹ́ òkùnkùn ti gbáyé kan tí kò dẹ̀ wúlò kò wúlò kò sí nǹkan tó fi ń ṣe kò yáyàn lówó kò sọ̀rọ̀ lówó ní ilé ẹ bá wo social media ó sì ṣì láàrin nípa ìlú ojúmọ́ tèmi bá rọ̀ wọ́n nísìnyí kálukú lọ ronú dáadáa kó ro bí ọjọ́ ọ̀la òun ṣe máa rí bóun ṣe máa rí ìtàn lè sọ àwọn ọmọ tèmi fún wọn nìyẹn o mo dẹ̀ nígbà wípé lágbára ọlọ́run àwọn jẹ́ kí wọ́n gbọ́. gbẹ́gẹ́ fi àtẹnuwọ́ fi kọ òwe mẹ́ta. yorùbá máa sọ pé àtọ́lọ́wọ́ ẹni ò tẹ́wọ́ lára ìgúnpá ni yèkún ló di méjì bẹ́ẹ̀ ẹ̀ mo ti gẹ̀ tẹ̀ ó ti gẹ̀ kan ṣàtẹ̀wọ́ náà fún mi. àtẹ̀wọ́ mo bá là àmì tó kọ́ ẹni àṣẹ orúkọ mi ni ọ̀túnba adékúnlé olùwà àbúrò baálé olùwà. Káyọ̀wá. Àgbà tí ẹ ti dédò Olùwá kí ni èrè àti àǹfààní tí ìlú Olùwá ti ṣe fún yín? Ó lè rí àdúgbò fún mi. Lọ́wọ́ sí i. Ẹ lọ́yẹ̀ sí dédò ẹ dábìí lọ́wọ́. làwọn ń bíbá yìí. Báwo ni ọjà ṣe ń lọ bẹ́ẹ̀ sí? Báwo ni ti ṣe? Kókó sí wàhálà, kókó sí ìrọ̀rùn. Ọlọ́run ti ẹ̀jẹ̀ kárí wàhálà, àlhámdùlilláhì, àdúpẹ́ pé lọ́dọọdún ni lolùwà lé ọlọ́run ní ká ìdààmú àdẹ̀rí àrùkú wọlé àdẹ̀rùkú jáde àdúpẹ́ fọlọ́run pé olùtọ́mọ tó wà nínú bíbá ààrẹ nìkan kan tó pariwo rora ojúmọ́ láti dúpẹ́ lọ́wọ́ wa fún gbogbo iṣẹ́ tó ń ṣe níjojúmọ́ wa bá dáwọ́ léṣẹ́ kan lé ní tó bá lójúmọ́ ni wọ́n ń ṣiṣẹ́ bọ ẹnìkan ò lè ṣe ìlú ìyẹn lọ wọ́n ń pè ní jàmbá bọ ìwọ̀nba tí wọ́n ń ṣe yẹn náà a sì díẹ̀ náà ní ipa tó ẹ̀sẹ̀ ṣe títì tuntun ni. ẹ̀kí àwọn gbogbo lé orúkọ tèmi ni Táíwò Olúwa balógun olùwàlà. balógun olùwàlà ẹ fún wa ní oríkì olùwà sá. oríkì olùwà èmi ni ọmọ jagun aṣọ bìtìbìtì ìdárúkọ ẹwọn àbùtù ọmọ tó ṣẹ lápá tó ṣẹ lẹ́sẹ̀ tí ó náà wọn tó ṣe ṣe ọmọ bíi mẹ́ta nìyẹn ni kan sí kan sí mọ́sálárì àwọn aṣọ yàrá rẹ. kí wàá ní iṣẹ́ balógun ní ìlú tó ṣe iṣẹ́ balógun nílùú Òdùwà pọ̀ lókè bí wá tí a bá sọ pé balógun ẹni tó ń pè lákòókò rẹ̀ wọ́n ń pè balógun ẹni tó pé tí wàhálà bá bọ̀ tí wàhálà bá bọ̀ àbí gbogbo kan bọ̀ òun ló máa pèsè wájú láti fi pèsè ogun yẹn sí ọ̀pọ̀ àtìgbà tẹ́ẹ̀ ti jẹ balógun yìí kí ni ipa tí balógun ti kó ní ìlú Òdùwà ṣe gan olóòtú náà àti tó ipa oríṣiríṣi tí a bá ní ká tẹnu bọ̀rọ̀ ìlà aṣọ ìlà so a ti face many things lẹ́nu ìgbò oríṣiríṣi ó tẹ́lẹ̀ pé ìlú ó dé báyìí torí pé ta bá wò láti bí ọdún mélòó kan sí ẹ̀yìn ìlú yìí ó ní bí ó ṣe jẹ́ torí ta bá bọ̀ wàhálà ńlá ni inú igbó ńlá gidi kan máa ń bá dé ìgbà tẹ́kùn ló gbà yí igbó ni bíi almost bíi fifteen to twenty years sí ẹ̀yìn inú igbó ní ìgbà ọ̀gá adébọ́fọ́ náà láti orí àbólérè ẹgbẹ́ àná kọ́ṣe dáàdì tèmi àti báyà àná wípé ọgbìn ọ̀gbìn tàkùn bí ìgbà tó ṣe yìí. sèlè ìgbà tí wọn lọ lẹ gbé ẹsẹ̀ látìgbà tí baálẹ̀ wa aláàjì wa chief rosilla adéwálé olùwà tó ti dé ràdìfà bí àbí ó fi gbà kan sọ pé kínní ìdílé ààrẹ ọ̀làjú tó dé ní ayé wọn bàbá yẹn gan tó wá dé sí ìdúrà yìí lọ gbogbo kan mèremère oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ lásìkò tí rosilla tí ọkàn àlejò àtọmọ onílù tó kọ ní kálukú iṣẹ́ tó wá sí nílùú ayé tó jáde tó wá sí nílùú ayé tó sọ pé òun ò rí tòun ṣe ẹni ló wà tẹ́ pé ìgbà tó dé ìgbà a sì lè rí ẹ̀sáàpù méjì ẹ̀ta àti wọn débi lẹ́ni tí ẹni ọ̀pọ̀ ẹni tó lébọ̀ ló bá dé ìgbà ọ̀tá ní kókó náà lè nà ó ti dẹni tó nílé lórí tó ti jẹ́ pásínà lè tiẹ̀ tó sì lórí wà ní ọ̀dà pé ó ń ṣe rẹ́ǹtì òun náà ti fi dé rẹ́ǹtì fún òun so adínàkùnrin adínàkùnrin tí pọ̀ lọ́wọ́ àgbẹ̀dúpẹ́ ní ọwọ́ balẹ̀wà pé ìyẹn bàbá kan ní ọyẹ ní wọn torí èmi gẹ́gẹ́ bí ẹnìkan sì mi lè pèsè bàbá balẹ̀ máa ní ìdìbò báyìí ẹ̀gbọ́n mi ẹ má bínú ẹ má ẹ fún nígbà bíi twenty minutes sísèmí arẹ́kọ̀ọ́ tẹ fún yẹn lágbára náà ṣàlẹ̀ àmàlẹ́ fún ẹlẹ́sẹ̀ẹsẹ̀ kan tí abẹ́kẹ́ ọ̀wọ́n ìjọba ṣe fún wa òun ṣèkan tí ó pọ̀ kí ìjọba kó ràn wá lọ́wọ́ gẹ́gẹ́ bí bá lẹ̀ bó ṣe ń gbìyànjú tó bá rí support ìjọba ìdí development àti bọ̀ jù bẹ́ẹ̀ lọ. torí bá lẹ̀ àìmọ̀ ìgbà tó máa ń pariwo ní social media ní kíní pé ẹjọ́ ẹ̀yin ìjọba ẹ ràn wá lọ́wọ́ ìjọba àná tó lọ gọ́ọ̀nà àná tó lọ so bàbá bàdà wa bàdà wa ọba abalẹ ọba ìjọba àdọba iṣẹ ọdẹ sọ many times pé ẹwọn alówó lórí nǹkan tí lórí ọ̀nà ní olú many times their school ní ìbọkàn lọ ṣe fún wa so ọ̀tá pé kí wọn ìjọba ti pa i need the school i need the ọ̀nà àtẹ̀lídọ̀. ọ̀pọ̀lọpọ̀ bálẹ̀ tí àwa bá bálẹ̀ tó ah, ọmọdé sọ àdá sọ wọ́n lè mọ́ pé ìwọ̀n lọ́ọ́ da àwọn ọjọ́ bálẹ̀ tó ìṣòro lórí ló ń mo ní ẹ̀ máa yọnu sí mi ọkùnrin ẹ yọ́nú sí mi obìnrin ẹ yọ́nú sí mi gbogbo ẹni bá yọ́nú sí mi o ó ṣíwájú bí ìyọ́nú ọlọ́run ọba ìyọ́nú ọlọ́run ọba ìyọ́nú ọlọ́run ọba.